padà sórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣọ̀n àwọn àlejò mi wọ́n sì wà ń kalẹ̀ sísà mi ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé ká fi Ọlọ́run ṣe àgbẹ́kẹ̀lé ní gbogbo ìrìn àjò nínú ìgbéyàwó wa. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé question tẹ bèrè lọ́wọ́ mi ni pé ṣé ó nígbà kan tí mo fi kábàámọ̀ pé ǹjẹ́ mo fẹ́ arákùnrin ní ọkọ this fine boy mm. this dude ó this cute guy ó ga ìfẹ́ yín ẹ̀mí yín kìpẹ́ láìpẹ́ àyà yín bami ṣèkè àti lára. ẹgbẹ ah. ẹgbẹ yẹn gbẹ sí gbẹ gbẹ jẹ ní life wire yẹn yìí eh, náà lè dúró dáa. Eh, eh, no wàhálà nǹkan tí mo try láti máa sọ fún wa lẹ́ẹ̀kan ni pé kò sí ìgbéyàwó náà tó ṣe dùn tó wọ́n ní tí kò sí bí sánmọ̀ tó ṣe funfun tó àwọn àsìkò kan máa wà tí dúdú dúdú díẹ̀ máa wà ń bẹ̀ hmm. so àwọn àsìkò dúdú dúdú yẹn ó ní mo sọ pé ó depend lórí nǹkan tẹ́ bá fi ṣe òpó yín hmm. ó dàbí bàbá mi olórin kan wọ́n ní àpáta tí mo gbójúlé kò lè jẹ́ káyé mi rárá ìgbàgbọ́ mi dúró lórí àpáta ayérayé ṣe rí àpáta ayérayé yẹn òun ni sustainer mi ní àwọn àsìkò tẹ̀ ń sọ yẹn hmm. because ó máa wà àwọn àsìkò yẹn ó máa wà. ó máa le. ó máa le ẹlòmíì tí ò bá ní àpáta yérayé yẹn torí ẹ̀ ni kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ oṣù mẹ́ta ìgbéyàwó ti fọ́nká hmm. oṣù mẹ́fà ọdún mẹ́ta like that hmm. but if you have that fear of God and that trust and that belief pé this thing no matter what happens it will work out. Hmm. ìyẹn ló wá túmọ̀ sí pé àforítì ló lohun gbogbo àforítì ló lohun ẹ má bínú pé mo kàn. now ṣé ká sọ wípé nígbà tẹ fẹ́ wọnú ìgbéyàwó yìí hmm. ọkàn tẹ́ ẹ gbé wọbẹ̀ ni wípé this one is for better for stay not for better for worse. ó ní àti èmi àti wọn ẹ lọ ẹ ẹ èmi àti wọn ẹ ní sùúrù ẹ calm down ẹ má pretend mọ́ mi pretend ẹ lo yín ẹ lo yín èmi àti wọn èmi àti adé orí mi mm. a máa ń sọ̀rọ̀ kan nígbà tá a fẹ́ wọnú marriage mm. tan court a máa sọ pé hmm. no matter what mi ìdẹ̀ kí n gbàgbé ọ̀rọ̀ yẹn títí dọ́là you love me no matter what no matter what happen so nígbà tó dẹ̀ jẹ́ pé àtijọ́ sọ lè sọ pé no matter what no matter what no matter what. mo pé open òpin ọ̀nà words ni hmm. no matter what can be anything. bí wọ́n ṣe ń gbígbèsè ní ayé àwọn kankan míì tẹ́ ẹ̀ lérò máa jẹyọ. Hmm nǹkan míì gbà mí ó lè jẹ́ pásítì ẹnìkejì ẹ̀ kan tó nǹkan tiẹ̀ kà sí ló máa di issue bóyá ten years later tó hmm. máa kọ̀ káràmọ́sí ẹ̀ káràmọ́sí kẹ̀ before you know it. wọ́n sọ di ńlá àtúnlé ẹ̀hán àdáwó gbẹ̀rú. dáadáa. àwọn kan míì dẹ́gbẹ́ tó bá dẹ̀bẹ̀ lọ́wọ́ pé kí ló fa kíní gan wọn nílé sọ reason gan wọn á kàn máa wí àtàmọ́ àtàmọ́ ni. so tí wọ́n máa ti lọ́kàn pé kò sí nǹkan yẹn. no matter what. no matter We still respectful of anything. We are in it together. That's the hallmark of it. Um, that has been keeping us, has been helping us with the power of God.